وذلك أحرى لقبول أعمالكم وذلك أمر ربكم عليكم قال الله تعالى وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا أيها المسلمون أحسنوا عباداتكم بالإخلاص وجملوها باتباع سنة رسول رب العالمين وذلكما دعب الصالحين وخير المتقين قال الله سبحانه الذي خلق الموت وحياه ليبلوكم أيكم أحسن عملا قال الإمام التابعي فضيل بن عياد رحمه الله تعالى قال أخلصه وأصوبه قيل يا أبا علي ما أخلصه وأصوبه قال إن العمل إذا كان خالصا ولم يكن صوابا لم يقبل وإذا كان صوابا ولم يكن خالصا لم يقبل حتى يكون خالصا صوابا والخالص أن يكون لله والصواب أن يكون على السنة عباد الله ابتعدوا عن الابتداع في الدين كله فإنه صاد عن قبول العمل روى الشيخان في صحيحيهما عن عائشة رضي الله عنها أن رسول الله صلى الله عليه وسلم قال من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد فمخالفة تشريع الرسول صلى الله عليه وسلم سبب الفتنة في الدنيا والعذاب الأليم للآخرة قال الله عز وجل فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم نسأل الله المولى الإخلاص في أمورنا كلها وموافقة سنة رسول الله صلى الله عليه وسلم والموت عليهما adáwọ̀kọ́ fún Allah subhanahu wa ta'ala àtọrọ ìkẹ́ ọlọ́run àti ọlá ọlọ́run fún iṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam àwọn ará dá nàbí àwọn sọ̀hábà rẹ̀ ọlọ́gbójọ ọjà rẹ̀ ọlọ́run táǹgbẹ̀ǹgbẹ̀ káfíṣúnú iṣẹ́ ọlọ́run ìfẹ̀mí ayé títẹ̀ ní àwọn tó ti wáyé lọ ní ẹ̀sìn wá káwọn wọn sí ọlọ́mọta ẹ̀kọ́ wa náà máa ṣe kó kọ́ wa náà papọ̀ mọ́ olóòjá sí àmì níjẹjọ́ ajẹ́yọ́ wa wípé nínú Islam iṣẹ́ ẹ̀sìn wa bẹ̀rẹ̀ láti orí ìgbàgbọ́ ó fi gbogbo tó sẹ́kù fún wa láti náà ni zaka wa ni ìṣiṣẹ́ hajj wa ni ìṣe dáadáa fóbì ìṣe dáadáa fọ́kọ síyàwó fọ́mọ ìṣe dáadáa sára sẹ́bí ìtọrẹ àánú lọ́kùnrin lórí fáwọn èèyàn gbogbo àwọn nǹkan wọ̀nyí iṣẹ́ ẹ̀sìn wa ni tó bá ti jẹ́ iṣẹ́ ẹ̀sìn wa ni èyí tí ọmọ fúnfánà wọn ti hàn lápá wọn láṣẹ káàkiri fún wọn lọ́wọ́ dandan ni iṣẹ́ ẹ̀sìn yìí ká ṣe fọ́lọ́ ọba nìkan ṣoṣo a gbọ́dọ̀ gbórogún pẹ̀lú ọmọ fúnfánà wọn ti bó ṣe já sí wípé èèwọ̀ ni kí mùsùlùmí ó jẹ́ ẹlẹ́bọ kó mọ́ ẹ̀sìn kankan míì pẹ̀lú Allah subhanahu wa ta'ala bẹ́ẹ̀ náà ni èèwọ̀ ni fún bákan náà kó tó máa ṣe tẹ́ẹ̀sì yìí láti fi wọ́ ojú rẹ̀ èèyàn kan kó máa ṣe tẹ́ẹ̀sì yìí láti fi máa bẹ̀rù èèyàn kan àbí kó máa ṣe tẹ́ẹ̀sì yìí láti fi wá èèyàn wọn kan ẹ̀ẹ́sì tẹ́ẹ̀sì sáà fún ti lọ́wọ́ ọba ẹ̀ẹ́sì sọ́ra fún wọ́n mọ̀ bú mi táwọn kọ́ máa ń sọ ìsọ̀rọ̀ èèyàn láyìí dá àìṣe sẹ́ẹ̀sì kálá tí ń sọ̀rọ̀ fún torí káwọn kí wọ́n lè bú mi kọ́ mọ́ lè sọ mí lẹ́nu torí ìyẹn mo ṣe ń kírun torí ẹ̀mí ò ṣe lè jọ̀ sáwẹ̀ káwọn èèyàn lè rí pé ẹni rẹ ni mí èmi náà súnmọ́ ọba mò kò fi ẹ̀sìn mọ́ tẹ́mi jọmọ mo ti mi torí ẹ̀ lèmi tẹ́mi jẹ́ baálé ilé mo ti ṣe dáadáa síyàwó mi torí káwọn ilé àná mi sọ fún mi lọ́mọ kí wọ́n lè mọ̀ torí káwọn ọmọ mi lè mọ̀ wípé sàdákátà bàbá wọn túrẹ́ mo ti ń làágùn torí wọn owó ilé kí wọn lásìkò mò ń san owó wọn lásìkò mò ń san mo ra sí wọn lọ́rùn iléyà ló tún bọ̀ wáyé mo ti lọ gbà àwọn ẹran ọdún èyí tá àpapọ̀ ọdún torí àwọn ọmọ mi ni là gbogbo tó bá tún jẹ́ ẹ̀sìn wa. tọ́lọ̀ bá ti ní ayé léyìí mú nínú tẹ́ẹ̀sìn wa ó tún wá fún mọ́jẹ̀mú kejì èyí tọ́lọ̀ ó fi gbà lọ́wọ́ wa tàkọ́kọ́ yẹn nìkan kò tó a ti tẹ́sí fún Allah subhanahu wa ta'ala nìkan àwòrán pẹ̀lú ẹ̀ níbi iṣẹ́ ìjọsìn wa kò tó gẹ́gẹ́ bí tọ́lọ̀ fi ń gba ṣẹ́ẹ̀sì lọ́wọ́ ẹrú mọ́jẹ̀mú kejì òní ká fi bóòlù àlẹ́bìṣe ni a ti tẹ́sí yẹn ká fi tẹ̀lé ní kí ń jẹ́ ìkíláàsì wa fọlọ́run gbogbo ta bá mọ̀ níṣẹ́ ẹ̀sìn tàbí tẹ̀lá ṣe ọlọ́ iṣẹ́ ẹ̀sìn tàbí jìnà tó fẹ́ sí ọlọ́ iṣẹ́ ẹ̀sìn tàbí wá súnmọ́ ọlọ́ bàbá ti di súnà lẹ́bí tẹ̀lé sáàṣe ní gẹ́lẹ́ bákan níbi ní ká ṣe káàtàṣe ètò àti àṣekù àtàṣe ètò àti iṣẹ́ àṣejù àti láláṣe bóró bẹ́ẹ̀ láṣe ní ti ewu pé mọ́lọ́ ń fẹ́ kó fún adámọ́ bó sì fẹ́ ó sọ́nù àti oníbàámu bá nàbí ṣe ní àṣẹ bá ti lágbára tó bá ti lágbára mọ́ pẹ̀lú mímọ̀ eléyìí ni ó mú kí Allah subhanahu wa ta'ala kó tó wọ́n gba iṣẹ́ wa lọ́wọ́ wa eléyìí láti Allah subhanahu wa ta'ala fọwọ́ mùsùlùmí nígbà tí ń sọ fún wa wípé wa ma ataakumu rasulu fakhudhuhu ìyìn tó fi ṣẹ́ súnà lẹ́bì láńdì mọ́ta fún tẹ́sìn ẹ̀ẹ́sì fẹ́ tẹ́sìn ẹ̀ẹ́sì ọgbọ́n orí ẹ̀ẹ́sì tẹ́sìn wà mẹ́ẹ̀nà ha fún ẹnu fẹ́yìn gbogbo tó ń ṣe ọlọ́run ti lé wa sáfún di rẹ̀ tó pọ̀ fún wa ó di ọ̀ràn àyàn káwa náà ká jáwọ́ ká mùsùlùmí òdodo torí ọlọ́run àwọn ọ̀rá wa a máa ń gbọ́ra wa mọ́ ká lè rí kíní bọ́yé dáadáa gbogbo pé mo ṣe torí tọ́lọ́ wàláì tí mo ṣe fún yẹn torí tọ́lọ́ ni ìwà kó yìn mí ìwà táwọn ilé rẹ̀ ń kóra wọn wá sẹ́mọ wá dúpẹ́ lọ́wọ́ mi láì pé gbogbo torí tọ́lọ́ torí tọ́lọ́ torí tọ́lọ́ ta ti ṣe tẹ́ẹ̀sì yẹn kò tó àfi ká ṣe tẹ́ẹ̀sì yẹn kó lè dá kábíkúrò àti ìṣẹ́ ni a ṣe kábíkẹ̀lé ẹja ṣe iṣẹ́ ìsìn wa lọ́ṣọ̀ọ́ ẹja fún ní ẹwà pẹ̀lú ká ṣe bó ṣe ọlọ́run júwò rẹ̀ fún ọba lè ṣe nínú ẹ̀sìn eléyìí bàbá lè ṣe bẹ́ẹ̀ ajá títí à ń tẹ̀lé lánàá ẹni tọ́lọ̀ ọba náà ti wá ọba àdẹ́dà méjèèjì yìí káṣe sẹ́ẹ̀sìn wa tó nítọ́ subhanahu wa ta'ala náà ti dẹni tí Allah subhanahu wa ta'ala yọ́nú sí látòjú ayé wọn kó tó dá al-qiyama lóbi tí àwọn àṣàhábà tó kìrọ̀ radiyallahu ta'ala anhum àwọn àtàdéhùn àwọn tí wọ́n tẹ̀lé wọn lẹ́yìn wọ́n ní ìfẹ́sẹ́ẹ̀tì fún Allah subhanahu wa ta'ala nìkan wọn ò sì yẹgẹrẹ fún lánàá tọ́lọ̀ wọn bá rán sí wọn kí n ṣe ó ṣe ọlọ́run sallallahu alaihi wa sallam látòjú ayé wọn Allah subhanahu wa ta'ala ti yọ́nú sí wọn Allah subhanahu wa ta'ala tún sọ láyé mi ó ní alladhi khalaqa al-mawta wal-hayat ikú àtààyè òun ọmọ ọba ló fẹ̀dá méjèèjì liyabluwakum ayyukum ahsanu amala méjèèjì ọmọ ọba ṣẹ̀dá rẹ̀ fún yín ẹ máa kú ẹ sì máa yè báwọn kan bá ṣe ń kú àwọn kẹ́mọ̀ ní wọ́n wálé ayé torí ká tàdánwò fún yín ni èwo lẹ́ni tó fẹ́ dáàjù ní tẹ́wájú ọlọ́run èwo lẹ́ni títẹ̀ rẹ̀ dáàjù èwo lẹ́ni tó ṣe wípé bàdánwò péyàn tó fẹ́ràn bá kú tó sàfẹ́kù ẹni ẹni tó nífẹ̀ẹ́ tí yóò gbà fọ́nà ni àbí yóò bára jẹ́ tí ó pè lámọ yín ló pa àwọn ọmọ ní àbí yóò pè bàtà bẹ́ẹ̀ sì ń ti bá ń ta lọ́rẹ̀ ọmọ kò ní mọ wípé àwọn bàbá bàbá sọ ọjọ́ kìíní àná tí ráyà ti lò tẹ̀mí ayé àwọn wọn padà ayé bí ti ń bẹ ń gbàgbọ́ ẹbọ lọ́dọ̀ Yorùbá tí wọ́n gbà bàbá kan gbogbo ti ń pè ní iye dé àbí bàbá dé wá tilẹ̀ ó kọ́ yẹn wọ́n ti bàbá tẹ ti lọ àbí ní ìyàbọ̀ ti lọ bóyá gbà tó wálé ayé nǹkan ọ̀rọ̀ fún gbà náà wọ́n òkú Allah subhanahu wa ta'ala wọ́n fi ikú kíkú ìwà láyé àti kẹ́lómi fún wa jọ ìwà ilé ayé ń bí ó fi sàdánwò fún wa káfí wu ẹni títẹ́ rẹ̀ ó dájú níwájú Allah subhanahu wa ta'ala ìkan nínú wọ́n ń káàkiri ẹni tíṣẹ́ rẹ bá dáa jù kó filẹ̀ fún síta ó ní àfúráfòhó wa àfúrábọ̀ èdè lára ló fi gbé e kalẹ̀ ó lẹ̀ tíṣẹ́ rẹ bá mọ́ jù àfúráfòhó ẹtíṣẹ́ rẹ bá mọ́ jù wa àfúrábọ̀ ẹtíṣẹ́ rẹ bọ́ sójú ọwọ́ jù wọ́n wá ní ìwọ bàbá ẹni kí ni túmọ̀ wípé ẹtíṣẹ́ rẹ bá mọ́ jù ẹtíṣẹ́ rẹ bá bọ́ sójú ọwọ́ jù ó ní tó fi níbẹ̀ ní wípé ìnàlá ẹ̀mẹ̀lá ìdàkáàlà kọ́ọ̀dùsọ̀n wà lẹ́mìyàkùn sọ̀wádà lẹ́mìyàkùbàl ní tó fi níbẹ̀ ní wípé kéèyàn ṣe sẹ́ torí ìtọ́lọ́ ọba sọ̀hánà wọ̀tàálá tí ò bá ṣe nílànà súnà náà Muhammad alayhi salatu wasalam kó làmìyókùbà bẹ́ẹ̀ ni kéèyàn lè yàn ṣe nǹkan kó bọ́ sójú ọwọ́ ṣùgbọ́n kò ṣe torí tọ́lọ́ kò tún ní balọ́wọ́ ẹ̀ hátà yakuna al-qamusan sawaba títí tíṣẹ́ yẹn tó fi já sí pé ó ṣe torí tọ́lọ́run ó sì bọ́ sójú ọwọ́ ó wá parí àlàyé ọ̀rọ̀ rẹ̀ ó ní wà lùkọ́ọ̀lùsù an yakuna lillah wà sọ̀wáàbù ìtàwọn ti gbàṣẹ́ lọ́wọ́ wọn nìyẹn o olùkú já sí pé iṣẹ́ tó ń ṣe òun ṣe torí tọ́lọ́ ó fọ́ tó ju owó tọ́lọ́ ó gbà ní pé ó wà nílànà báyìí ní tèmi á ṣe é ṣé èmi àti ẹ fẹ́ sọ fún nìkan ń bẹ nínú ẹ̀sìn láti ló ṣàlàyé báyìí dé fún wa ni tọ́jú wá rò wípé èmi kàn lè múfẹ́ ẹnu tèmi kí n ṣe bó ṣe wù mí ìwọ́n lè múfẹ́ ẹnu tiẹ̀ kó ṣe bó ṣe wù ọ́ ẹnì kó ṣe gbọdọ̀ sáfóra ẹni torí wípé wọ́n fi wálẹ̀ ká ṣe bó ṣe wù wá àṣà alẹ́ èèyàn gan tí a máa ṣe bó ṣe wù èèyàn àṣà inú ìlú gan tí wọ́n ṣe bó ṣe wù èèyàn a ṣe wá ní sẹ́sìlámù wa a lè ṣe ṣe wù wá tiwa sáà ní kálá nílẹ̀ pé tọ́lọ́lá fi ṣe tó bá ti dá máa ṣe bó ṣe wù wá ní ẹ̀sìn wọn dàrú ló fi já sí pé tó dẹ́sìn rú nígbà tó ń ṣe ọlọ́ọ̀bá fi lé ayé lẹ̀ tán pàtàkì jùlọ lẹ́yìn ọgọ́rùn ọdún àkọ́kọ́ tó ń ṣe ọlọ́ọ̀ fi lé ayé lẹ̀ àti lẹ́yìn ọgọ́rùn ọdún ẹlẹ́ẹ̀kejì tó ṣe ọlọ́ọ̀ fi lé ayé lẹ̀ ọgọ́rùn ọdún ẹlẹ́ẹ̀kẹta ìgbà tí bíbíà bẹ̀rẹ̀ sí ń wọ àárín àwọn mùsùlùmí púpọ̀ lójú wípé ẹ̀sìn ń já sí pé ìmọ̀sẹ̀ sẹ́ẹ̀sì nípa àwọn ìlànà oṣù ọlọ́run ọba òun gẹ́gẹ́ ló bẹ̀sẹ̀ jẹ́ torípó ní kálukú nínú ìfẹ́nu wa kí ń pèkó bá mu ẹrú sin ọlọ́run ẹ jìnà sí àdáadáa lẹ́nu ẹ̀sìn yẹn yẹn gbogbo àdáadáa lẹ́nu ẹ̀sìn yẹn yẹn àdáadáa lẹ́nu gbàgbọ́ ń bẹ gbogbo àwọn ìgbàgbọ́ tó là mẹ́bọ tó rú mẹ́bọ tí Islam ò ní káàkiri gbọ́ náà ọba gbọ́ bẹ́ẹ̀ because gẹ́gẹ́ bí mùsùlùmí òdodo wọ́n sọ̀rọ̀ kan fún ọ kó tó lè nígbàgbọ́ lórí ẹ̀ ó béèrè pé ṣé tí wọ́n ní í ṣe yìí ṣe ń bẹnu àkọọ́lẹ̀ ọ̀rọ̀ ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala pé ká ṣe irú ẹ̀ ká ti dojú kọ ní ìṣẹ̀lẹ̀ sí wa ṣe ń bẹnu súnà náà Muhammad sallallahu alaihi wa sallam kéwù kan báyìí bá ṣẹlẹ̀ ká tọ́ mo ti ní ká tọ́ yìí torí kí ìgbádà wa kó lè bí ya ó ti ra rẹ léèrè kó tó gbìgbàgbọ́ rẹ máa tájì ọkàn rẹ bá ti dì mọ́ tó ìjà sí pé tó ti tájì ọkàn rẹ dì mọ́ yẹn kò rí bẹ́ẹ̀ ní ọ̀rọ̀ ọlọ́run kò rí bẹ́ẹ̀ ní súnà náà Muhammad ali sọ̀rọ̀ kọ̀sẹ̀lẹ̀ ìyẹn ti di àdáadáalẹ̀ gbàgbọ́ àdáadáalẹ̀ gbàgbọ́ tí ìrèé lọ́pọ̀ ọgbà ń máa mú yàn kó òun ẹ̀sìn ni lọ́pọ̀ ọgbà yóò padà sọ̀yàn bí ẹlẹ́bọ àkóso ẹ̀dí kìrìrí lágbọ́dọ̀ jìnà sí bẹ́ẹ̀ náà ni àwọn àdáadáalẹ̀ inú ẹ̀sìn tó rọ̀ ìrún wa kíkí ni ìgbàwẹ̀ wa ni iṣẹ́ hajj wa ni ìtọrẹ àánú wa ni gbogbo àwọn nǹkan wọ̀nyí olókùnkátà ti káyí ńlá ló ń ṣe ọlọ́run ọba sallallahu alayhi wa alihi wa sallam alimọ́bù kọ́ọ̀dà àti muslim kọ́lọ̀ kó bá ń kí àwọn méjèèjì nínú sọ èkó wa wọ́n gbé àdéhùn kẹjáde fún wa èyí gbogbo àwọn tá a jẹ́ mùsùlùmí àmọ́ àti máa ń gbọ́ lẹ́nu àwọn àfáà pàtàkì jùlọ lẹ́nu àwọn afá sọ́nà tó rán afọ́ òbídíà òní fẹ́ máa tàbí fi yẹn wọ́n máa ń sá fún torí pé ó jẹ́ ẹ̀rí tó takun tí ó ń gbé lọ́wọ́ nínú bídíà àmọ́ afá sọ́nà ó kọ́mọ̀ lẹ́nu wọn púpọ̀ torí pé àwọn jìnnà ti ń jà dáadáa lẹ́nu ẹ̀sìn ìyàwó Aisha ni wọ́n gba àdéhìí yẹn wá látọ̀dọ̀ òṣìṣẹ́ ọlọ́run sallallahu ẹnikẹ́ni tó bá mú nǹkan tuntun wá sínú àlámọ̀rí ẹ̀sìn wa yìí àní gbà lọ́wọ́ rẹ̀ ẹnikẹ́ni tó bá introduce nǹkan kan tuntun sínú àlámọ̀rí ẹ̀sìn wa yìí tí è ṣara rẹ̀ àní gbà wọlé ó túmọ̀ sí wípé bẹ́yìn ò mú nǹkan tuntun wá nínú ẹ̀sìn tó sì pé ní tí ànábì mú wá náà lè mú wá nínú ẹ̀sìn Allah subhanahu yóò tẹ̀wọ́ gbà lọ́wọ́ ẹrú Allah subhanahu yóò tẹ̀wọ́ gbà lọ́wọ́ ẹ̀dá àmọ́ kéèyàn mú nǹkan tuntun wá nínú ẹ̀sìn tó ń ṣe ọlọ́run ọba ò mọ̀ sí tó ìfilẹ̀ ayé lẹ̀ táwọn sahabatul kiram radiyallahu ta'ala anhum ajma'in tí wọn ò mọ̀ pẹ́sìn ni tí ọ wá ló fẹ́ súnmọ́ lọ ní òǹgbẹ́sìn ní gbẹ́ ọ̀ ìwọ ní emotion fẹ́sìn ni ló bá mú nǹkan tuntun yẹn wá nínú ẹ̀sìn wọn ò ní gbà lọ́wọ́ ń tọ̀ wọn ò wọn ò dá padà fún ni ìyapa ìsòfin ẹ̀sìn aná muhammadun sallallahu alayhi wa sallam ó ní okùnfà tí ń fa fìtínà láyé lénìí gbogbo ẹ bá ti ń rí wàhálà ọ̀rọ̀ ẹ̀sìn lọ́tún lọ́sì múṣẹ́ ń ṣẹlẹ̀ káàkiri láyé lénìí èyí tó bí ni wípé kówó òfẹ́ tẹ̀lé lánàá Muhammad ma sallallahu alayhi wa sallam àsọ̀lù kan ní pàtó gbogbo àgbáyé gbogbo ẹni bá kan ìtàn Islam dáadáa tí ò bá jẹ́ alábòsí yóò rí pé gbogbo àwọn fìtínà ìdààmú wàhálà tìbátìbò tí ń bàdún muslim lẹ́yìn ikú àná muhammad alayhi salatu salam àdáadáalẹ̀ nínú ẹ̀sìn òun ló kópa tó lágbára jù àfikájínà sí torí pé bí mi àti ẹsẹ̀ wà lẹ́nì ẹnìkan ò ní wọ mọ́ṣáláṣí kọ́lọ̀n wá kí júmọ́ àníbi táwọn náà ń wà yìí tí gbogbo wájú ọmọ láyé wà kó wá sálámà lẹ́yìn mẹ́rin tó kí ká máa bí lè pé kí ló dé kó wá ní kí ló lè mú ká máa kí méjì jùmọ̀ à ṣe bí mẹ́rin là kínú àyílà tó ẹ̀ ló ń ṣe kí mẹ́rin dípò méjì ìtàwọn àyè tó kù ń kí àti mẹkáníìkì inú wa àti fọ́níṣọ̀ inú wa àti oníṣòwò inú wa à ń fẹ́ lè júwe pé àwọn táà tiẹ̀ kéwọn táà ìfàfà á mọ̀ pé àdáadáa lẹ́ẹ̀ lélẹ́yìí bídí àlè tó ń ṣe ànábì kọ wa bẹ́ẹ̀ níbi bẹ́ẹ̀nù àdúrà bàbá ńlá wa láti jọ́ kìíní àná wọ́n ní wọ́n lọ́n bá rẹ bídí àṣà ìtọ́nù ilẹ̀ẹ́lẹ̀ tó gbé bídí àṣà ìtọ́nù ó wá bẹ́ẹ̀ sì jẹ́ ni kò tún ẹ̀sìn ṣe ní òfíìsì kìíní kan ti ń jẹ́ bídí àṣà náà à ń lọ́rọ̀ ọlọ́ọ̀ba lọ́rùn ni ibo láti ìrí ń tànàbì gan mú wá fún wa nínú ẹ̀sìn ibo láti ìrí ṣédé ká tún máa gbà dáadáa lẹ́sùn ni bí ẹ̀ àti gbọ́dọ̀ ronú àìdá sọ́mọ làkejì jàmá mùsùlùmí ń yẹ bọ̀ ni kò tí mọ̀ yẹ náà ni ó wà lórí pé sàn sakitiyan kí òun lè rókè lè bù kóun lè rí ilé gbé kóun lè ṣe káyé kí nǹkan rọrùn fún un inú rẹ̀ ń bí òun ṣe kẹta rẹ̀ bẹ́ẹ̀ náà ló jẹ́ kó mọ̀ wò pé ìtàlẹ́bí mu wánú ẹ̀sìn kò tó nǹkan àfi kí ìwọ ti tiẹ̀ kó mú lànà tìtẹ̀ kó mú wá kó fi kùn òun bẹ́ẹ̀ sì jẹ́ máwọn èèyàn lọ́wọ́ ni torí bẹ́ẹ̀ ká gbìyànjú ká jìnà sí gbogbo ohun tí ànábì bá ti ní á jìnà sí inú ẹ̀sìn bí díà lẹ́yìn ẹ̀bọ ni kágbìyànjú kájìnà sí bàbá jìnà sí àdáadáa lẹ́nu nẹ́sìn yóò máa fa wàhálà lọ́tún lọ́sì láyé ń bí bẹ́ẹ̀ bá wá kú sórí wípé àdáadáa lẹ́nu nẹ́sìn lè sin lọ́hun tí ń ṣe gún ṣíọ̀ sílànà ànábì inú ẹ̀sìn lálùkìyàmà tí ò bá tún bá ìyà ẹlẹ́ta ilérò ọlọ́run bó fi ṣe títí ẹ̀ ọlọ́run ti ti wà bẹ́ẹ̀ ẹgbọ́n tó lùwà wá sọ fàlìyà hazari lẹ́dínà yóò kọ́ gbogbo àwọn tó máa ń yapa àṣẹ tí ànábì yẹn bá pa nínú ẹ̀sìn kí wọ́n yá sọ́ra wọn o wọ́n ní látòkè sánmà fún gbogbo àwọn mùsùlùmí ìwẹ̀ tí bá ń pè ní tànábì ní àṣẹ ń bì kò lè dàbí ìtàn bàbá dálẹ̀ láti ẹlòmí tẹ́ bá bá sọ̀rọ̀ tó bá dáyè kan yóò wà dá ní àwọn àgbàlagbà wọn ṣe àwọn àgbàlagbà kan gbẹ tó tún ju ànábì lọ́nú ẹ̀sìn ni sábàlagbà kan tún wà tó bẹ̀rù ọlọ́run bá lọ dàwọn sọ̀hábà lọ ni kò gbọ́dọ̀ rí fún mùsùlùmí òdodo kódà kárí àwọn àdáadáa yẹn nínú ẹ̀sìn pé àwọn bàbá kan ṣe lóòótọ́ ìgbàgbọ́ tó dáa ká ní bàbá yẹn ni pé ibi tọ́lọ̀ ní kó hàn sí wọn mọ́ náà ni wọ́n ṣe nínú ẹ̀sìn báyé kò tí wọ́n ṣe rí tó ẹ pé ní náà ń yìí lé ní ọlọ́ọ̀ni jáde lásìkò táwọn náà ló sẹ̀mí ayé lẹ́kẹ́ẹ̀nù wọ́n sì wá gbọ́yé o tó wá tóun tó bá tàà délẹ̀ yẹn wá lọ́lá jù wọ́n lọ ni a sì yíò sọ̀rọ̀ nú ẹ̀sìn ìntànàbí ni a mọ́ sí inú ẹ̀sìn láti sọ̀rọ̀ ẹni bá ṣe wípé ìntànàbí ni a mọ́ sí inú ẹ̀sìn lòun lòun kànú tí àwọn àbá kan ló gbà náà kàyọ́ àwọn àbá kan tó lòun ṣe tó wá sí yíò sọ wípé òun ní ọláwájú ọlọ́run àyà látòkè sánmà tẹ́nìkan ò ní pa iná nínú kòrán àbálùkì àmì èdè ọlọ́ ní gbogbo ẹni tí bá ń ya fa àṣẹ ànábì ẹ ṣọ́ra yín o a ń tù sí ìbàbùn fìtìnà kó mọ̀ sí pé àgbá kó padà tẹ̀lẹ̀ sí wọn kò sẹ́ńtò pé fìtìnà kan bú ń jẹ́ fìtìnà ó ti dèdè yorùbá ọlọ́mọdé àdé fìtínà o ọlọ́mọdé àdé fìtínà o wàhálà sì bá ti bo àìníbàyàbálẹ̀ ọkàn yóò mọ̀ ṣẹlẹ̀ sí wọn lóko ti ń ṣẹlẹ̀ sí wa náà káàkiri lé nínú ìsìn náà àwọn kan pàtẹ́lì sínú wípé bàbá ṣàdúrà lórí kí gbogbo wàhálà ti ń lọ ń lò kúò náà àwọn tó ń la ìlànà kẹkalẹ̀ táwọn ẹgbẹ́ òlà kalẹ̀ ni láti bẹ̀ lọ. ìsì mú pààyàn lẹ́kún bí ìgbà pé yẹn yí àgbẹ̀ yìí tọ́ pọ̀ tì gbogbo ìṣẹ̀lẹ̀ kọ̀ọ̀kan lànà ti ti jíwe ń tàdé mọ́ ṣe èwo làdúrà fún wọn tún ṣe tó tún borí igi yeye lọ sí èwo làdúrà tó tún ṣe níwọ̀n ọmọlúàbí torí káwọn kan kọ́lọ́ lè wọnú èwo làdúrà tẹ̀ tún ṣe tẹ̀ tó pa mọ́lù dúdú tẹ̀ ń tẹ̀ ń tẹ̀ ń sáfù ara yín tẹ̀yìn ló kọ pé kìkì ní wọnú ìlú kí ní wọnú ìlú mi ò dápọ̀ ọdún kan o mi sì dápọ̀ ẹnìkan ṣé lọ́dà náà bí nìyẹn sálẹ́bí náà ò rí wàhálà rí lójú ayé ẹ̀ ni bí ò bá rí wàhálà ní kò ní rẹkọmẹ́ndì àdúrà fún atáàmọ̀ sí tí wàhálà bá dé àmọ́tà bá ń sọ àwọn nǹkan wọ̀nyí àwọn tó ṣe wí pé ìjáde adálẹ̀ nínú ẹ̀sìn ó ti di ẹ̀sìn lọ́dọ̀ ti wọn tí wọ́n sì ń gbàbẹ̀ jẹ tó ń gbàbẹ̀ mu wọ́n pàkàtúfè inú òbí wọn wọ́n máa sọ pé wọ́n dínà kásàdúà wọ́n dínà kásàdúà wọ́n dínà kásàdúà wọ́n ládùá òdá wọ́n ní kábẹ́ lọ́wọ́ òdá ìbí tí wọ́n ní tí wọ́n mọ̀ ọkọ sẹ́ni tí ò gbọ́ tí ó mọ̀ tí wọ́n mọ̀ ọkọ sí létí nìyẹn

kò sẹ́yìn tí ń sọ fún òun sí nǹkan tó rí tọ́lọ́run kó mọ wá gba ìlànà táwọn yóò là kalẹ̀ kó mọ̀ gbà á láti fi sí nǹkan yẹn kó wá ní ọlọ́run bá yọnu sí rárá. àwọn sí ibà fún adabun alim àbílò jọ́ọ̀lù kìyàmà kí ìyàlẹ́ta ẹlẹ́rọ kó jẹ́ àgbá fún àwọn bá ń ṣe àdáadáa rẹ̀ ẹ̀sìn wa ta'ala ọba tó dá abẹ́ àfọwọ́pọ̀dà àti bẹ́ẹ̀ gbogbo àlámọ̀rí ẹ̀sìn wa pátá kó mọ́tà ẹ̀rọ wa lọ́wọ́ ìkìláàsì káfí wọn ṣe torí tọ́lọ́ ìyẹn nìkan kọ́ kó fi ìṣe nǹkan ńlá nàánà Muhammad alayhisalaatu salaam nínú ẹ̀sìn kó fi tààdì fi fún wa kó sì pa wá lórí ìṣe nǹkan torí tọ́lọ́ kó sì pa lórí sunna nàánà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam. الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على أشرف المرسلين وعلى آله وأصحابه أجمعين عباد الله تعارفوا على أمور ستة لتعلموا بها موافقة عباداتكم لسنة نبيكم صلى الله عليه وسلم الأول منها السبب التشريعي أو القيام بالعبادة الثاني الجنس والثالث القدر المحدد شرعا لتلك العبادة ورابعها الكيفية أو الصفة والخامس الزمان المشروع لعبادة معينة والأخير المكان المحدد للقيام بالعبادة أيها المسلمون اعلموا أن أي مخالفة لأمر من هذه الأمور الستة ابتداع وإحداث منكر بشرع رب العالمين هذا فهم الله سبحانه وتعالى ọba àgbáyé atọrọ ìkẹ́ ọlọ́run àti ọlá rẹ̀ fẹ́ntí ọlọ́run ọba gbé síwájú tẹ́ńtẹ́ gbogbo àwọn ànábì ọlọ́run kò ní sí ànábì kan tó tún wá lẹ́yìn àná muhammadu ma sallallahu alaihi wasallam kò tún sí òjíṣẹ́ kan tí ó tún wá jẹ́ òjíṣẹ́ tí ó mọ̀ pera rẹ̀ ń Rasul lẹ́yìn àná Muhammad sallallahu alaihi wasallam ẹgbẹ̀lẹ́gbẹ̀ láwárí tí ó mọ̀ kílèmù ẹ̀ gbogbo ẹtí bá ti kílèmù ẹ̀ òkúrọ̀ ẹ̀dá ni iṣẹ́ náà ní yálò àwọn sàábà nábì àwọn arájá nábì ẹni mímọ́ ni wọ́n ẹni tá ń tọrọ ọlọ́ọ̀bá fún ni wọ́n kọ́lọ́mọ́sá ìsàlékọ̀ ìdúnnú rẹ̀ fún wọn ẹrú sí ọ̀pọ̀lọpọ̀ wọn ò mọ bá ti ń kó sínú bídí àgánú ibi tí a ti rí sọ̀rọ̀ nìyẹn ọ̀pọ̀lọpọ̀ wọn ò bá ti ń kó sí àdáadáa lẹ́nu wípé bàbá ti láti torí la mú wá níbi ọ̀rọ̀ ta ní kò bá ń wá jì bẹ́ẹ̀ ni àwọn àwọn nǹkan mẹ́fà kan wá wa yìí ẹ̀yìn ìyá wa ẹ̀yin bàbá wa ẹ̀yin tẹ́ jẹ́gbọ́n tẹ́ jábúrò àbáwá jẹ́wọ̀ síra wa lọ́kùnrin alóbìnrin wa alákọ̀wé wa oníṣòwò wa ẹ̀jẹ̀ àgbẹ̀bí káwọ́ ìsìn kẹ̀mẹ́fà yìí nǹkan mẹ́fẹ̀ẹ̀fà yìí tó bá ti ń tako bí Islam wa ó ti di àdádálẹ̀ fún wa nú ẹ̀sìn kódà káníyàn wa dáa jù bẹ́ẹ̀ lọ kódà kẹ́mi Islam gbé kalẹ̀ tó fi náà tó bá ti yàtọ̀ sí ìdídì wọn torí rẹ̀ ṣe kó o fi sin lọ́n jù bẹ́ẹ̀ lọ ìtúkàlẹ̀ máa tàn ọ́ borí bẹ́ẹ̀ ìtúkàlẹ̀ máa tàn ọ́ pé ntọ́lọ̀ ní oṣe ló ṣe ọlọ́run ti gbà á ọlọ́run ò gbà ó torí pé ìdí ntọ́lọ́run bá ní ká ṣe yẹn kìí ṣe ìdí yẹn ló mú ọ ká má kò júwe tó súnmọ́ pọ̀lọpọ̀ wá bókú bá kú nínú ṣe rẹ̀ ìsìlá ti la ìlànà kalẹ̀ táàfù sin islamu ti lá ìlànà kalẹ̀ káàsì kí òun ti ti lá ìlànà kalẹ̀ káàsì sí àwọn nǹkan táàdì sí lẹ́yìn rẹ̀ tí ó máa bá nínú sàárè orí tó bá kú kákírùn sí láà ní bàbá wẹ̀ tán ní ìsìláàmù ti ní káwẹ̀ akírùn sí ni tó sì jẹ́ mùsùlùmí òdodo kí jẹ̀mọ́ mọ́ṣáláṣí rẹ̀ òkírun sí la jẹ̀mọ́ ìbòmíì náà wọn òkírun sí la wọ́n wá sí lẹ́ni tí wọn òkírun sí la tó sì kú mùsùlùmí tó kú lẹ́ni ọlọ́run a sì mọ jẹ̀mí mùsùlùmí náà fi bẹ̀rẹ̀ gbogbo mùsùlùmí nù ṣùgbọ́n táwọn kan bá kírun sí la táwọn kan láwọn ò wáyà sí kírun sí la àwọn tí wọ́n kírun sí la ẹ̀wọ̀n tí wọ́n bá wọn jọrọ̀ ń ládàá ni ládàá wọn tó dùn púpọ̀ àmọ́ wọn tó rí wọn kí sí la múlíkà àbíjì kejì kìí ṣe ti fẹ́ nú ìwọ ni ládàá yẹn fò kò ní àjẹwájú ọlọ́run àmọ́ tẹ́ ẹ sílẹ̀ láwọn kírun sí la torí pé ọ̀nà kan àkọ́kọ́ tí òkú fi lè rí dáadáa wájú ọlọ́run nínú kíkí tẹ̀kìtìlà ẹ̀sùn sí pẹ̀rẹ̀ ni pé kọ́mọ̀ ọba sọ̀rọ̀ wọ́n ti àdá kọ́mọ̀ sí ẹ̀sẹ̀ rẹ̀ bí kí ládàá rẹ̀ ó lè kan wájú ọlọ́run bákan náà bá kí òun sí ládàá ẹ̀dùn ó lè fi sáré rẹ̀ ẹ máa bẹ lọ́run lọ́tọ̀ọ̀tọ̀ fún yóò kojú àwọn ìbéèrè kan nù sáré kí àwọn fana wọ́n tààlà kó ṣe gbogbo yẹ fún ìṣẹ́gẹ́ máa pè é má pè sí lẹ́nu ẹ̀ lè pè sí lẹ́nu yẹn kìnnìkan bá ń bi ọ́ léèrè pé ìta lulú wa rẹ̀ bá ń bi ọ́ léèrè lásìkò yẹn gan tá a bá mọ tó ń ṣe ọlọ́run bá sọ ó ní ìgbà bá kú lórí tẹ́ ká jáde kú òun tẹ́yẹn tá ń jáde nígbà yẹn ni wọ́n kò dé àmì padà sí lára dára ti ń bẹ níbi sàárè yẹn wọn ò ní dé àmì padà sí lára wọn ò ní sì já padà sí lára àdúrà náà ni a ṣe lọ́pọ̀ ọ̀pọ̀ fún kì sí ká máa wá sọ àwọn fún ní áńsà àbẹ̀rẹ̀ tí ó dáhùn àbí áńsà kọ́sọ̀ tí ó dáhùn jẹ́gẹ́ bí wọ́n bá ti ọ́ léde tí àwọn olùtẹ̀lé kùránì wo ló tẹ̀lé ó gba tọ̀hún gbọ́ ju kùránì lọ tọ̀hún ó gbàgbọ́ omi táàmù ní wíwẹ̀ ẹ wá ní kó máa sọ pé kùránì ló tẹ̀lé nù sáré ànábì wò lẹ́nu wá di ọ́pẹ́ta lànábì gan tẹ̀lé ẹ̀ ànábì mọ́mọ́ ó dára mọ́mọ́ mà kí ẹ kú bó bá tàkì tó fọrùn kọ́lẹ̀ ní òkírùn ẹ̀sìn ní kó máa dáhùn pé ìsìlámù lọ́nà rẹ̀ so ó takora wọn ànábì ò kọ́ wá yìí òun ni wọ́n máa béèrè béèrè yẹn lọ́wọ́ rẹ̀

nígbèríko nílùú lánlá ni ìkọ́ mọ́ṣáláṣí táwọn àyè tán bá ti bùkátà sí ẹja mu lọ́kùnkúndùn ìkọ́ mọ́ṣáláṣí táwọn àyè tán bá ti bùkátà sí ẹja gbìyànjú ká mu lọ́kùnkúndùn ìgbẹ́kànga ìgbẹ́bọ́rò sáwọn àyèbí tí wọ́n ti bùkátà fómi ẹja fúnra wa máa ń sàwọn nǹkan yẹn kókó nígbà wípé sáwọn kan lẹ́yìn wa bàbá fún pé wọ́n dàbí wò ní ṣe fúnra wa kírun káà wa gbàwẹ̀ wa ti ṣe hajj yẹn àwọn iṣẹ́ olórin yẹn tí ara rẹ̀ ó mọ̀ ọ́ lọ ládàá rẹ̀ ó mọ̀ lọ láíláí wa ṣe lójú ayé wa ọmọ mi ó ṣe lẹ́yìn mi bí ó sì rí bẹ́ẹ̀ bàbá ní dúkìá lọ́wọ́ ẹja sọ àsọ́ọ̀lẹ̀ rẹ̀ lẹ̀ àyè báyìí ẹgbẹ́ bọ́rọ̀ wò síbẹ̀ tí n bá kú tán àyè báyìí ẹ̀kọ́ mọ́ṣáláṣí síbẹ̀ tí n bá kú tán ṣùgbọ́n ìfọ́n náà rẹ̀ jù kó fúnra rẹ̀ táwọn nǹkan yẹn kó tó kú bẹ́ẹ̀ bá ti lẹ́yìn padà tán <laughs> àwọn èèyàn sẹ̀yìn mọ́ ojú kan yorùbá tẹ́ <laughs> rẹ̀ báyìí ṣe ibẹ̀ ló wà fún rẹ̀ àbúrúkú ẹ̀rọ náà sáwọn olóòtọ́nu fámìlì pé wọ́n ti sọ́dá kùtù járí òòyà ṣe fúnra rẹ̀ kó tó kú bọ́lọ̀ bá ti kẹ́ òdébẹ̀ kódà wọn fàfọ́ débi wípé irú èkó tún rọrùn tó tún rọrùn èèyàn lè mọ̀ọ́mọ̀ ní inú oko kí mọ́ lápẹ̀júwe kó pin ní sáìdì báyìí mo fi ń dáná ntàǹjẹ mo fi ń dáko ntàǹjẹ ṣáìdì kejì mo pin sí méjì eléyìí mango eléyìí kaṣu eléyìí náà mango eléyìí náà kaṣu mo wá pin sí méjì mango ti kaṣu ṣáìdì bí gbogbo ẹni bá wọnú rẹ̀ kó fàǹfààní. àwọn abájẹ́ máa ń sọ̀rọ̀ kan lẹ́kùn yẹn dáadáa ló kíra wọn. ikọ̀ ń bọ̀ lásìkò tí kaṣu ń ṣe á èmi ń pa mí ọ̀ká kaṣu jẹ dára sí olóore ni ó kiri náà jí ṣe ó kiri náà jí ṣe kátó wá ń pé o nǹkan oko tó aspect ó kéré oko ó tún wá bu àwọn èèyàn á ìṣẹ̀lá ni àwọn kan yẹn ó ká mú lọ́kùnkúndùn sábàbí nìyẹn tó lè mú lẹ́yìn tó kù bá rí ẹ̀rí tó bá wá sọ pé torí pẹ́kùkú ni ìsìláàmù láyẹyẹ wa ayẹyẹ tá à ń ṣe lẹ́yìn òkú tá à ń pè pé yẹn ìdí yẹn ìdí ìsìláàmù fi ní àṣẹ tókù ibi tí ìṣòkú ti jẹ́ bídíà nìyẹn ìlàyẹlọ́yẹ̀ là ń ṣe yìí kágbìyànjú ká gbọ́ yé ìsìláàmù àtàkì ayẹyẹ mọ́ pé ẹ tọrọ

àlìjínì irú nǹkan tí islam bá fi ní káfíńsẹ́ ìbáàdà kan àìsí nǹkan ní ṣe àìsí irú nǹkan ní ṣe lábẹ́ ṣìrí ẹ̀sìn islam ní tábàyọ̀ zaka nínú ṣìrí islam káyọ́ látara gold káyọ́ látara sífà ètò bá jẹ mọ́wọ́ ẹ̀yin tẹ́ ẹ̀ lo gold tẹ́ ẹ̀ lo sífà nínú owó tẹ̀ ná ẹ̀ convert gold àti sífà ẹ̀ convert ẹ̀ sówó ti ní kẹ́ẹ̀tì mú yẹ tẹ́ yọ ẹ̀yin wá lọ́wọ́ owó kan lọ́dọ̀ ti yín tí lẹ́fẹ́ yọ o ẹ yọ o lábẹ́ irú nǹkan tó bá ti ní káàtó tẹ̀sán kan láàbí dé àti lápẹ̀júwe ní ìkólé yé ọdún léyá ní bọ̀ wáyé ní ìsìn à ń fi àti à ń fi àgbò àti à kódà nínú tó yẹ kí àwọn àpá àsábà máa jẹ́ kó èèyàn ìgbóyìnlá fẹ́ máa wá fẹ́ràn ewúrẹ́ láti bẹ̀rẹ̀ ọdún àwọn èèyàn fẹ́ fẹ́ràn ọdún bí ìgbà àpàgbò nìkan bí táàfin ọdún ọdún wọ́n fẹ́ ní kan lọ pa tẹ́lẹ̀mì ní wà bùnmi ẹ̀wà bùnmi láwù nínú òun táàfin kó lọ irin kó pálábọ̀ wọ wálé eléyìí wọlé kò wọ́ tí ó tẹ̀ tó pé ìran ẹran tó yàtọ̀ sí ní àtàlẹ̀ kò tí ń tàbí paléyà bídíà kódà ó tẹ̀ kó ya ìyàwó rẹ ló bímọ ló bá jẹgbó lọ bá lọ pa ẹjú kò wọn lápa àpáyé o sì lè fẹ́jì yẹ àbí tọ́kì ti bẹ láàyè tó ti bẹ̀rẹ̀ léyà kò sínú ẹran Islam rẹkọmẹ́ǹdì ń bẹ̀yẹn ká bẹ̀rẹ̀ léyà ó ní kẹlẹ́ kejì ìkẹlẹ́ kẹta ó lóun di wọn tí Islam gbé kalẹ̀ nípa nǹkan kan tó ní ká ti ṣe ìbáàdà kan ó ti lódì wọn yóò ń ka Islam gbé kalẹ̀ ìrun bóòlù méjì òdi wọn tiẹ̀ nìyẹn ìrun bóòlù àṣẹ mẹ́rin mẹ́rin ìrun magrib mẹ́ta ìrun ìṣá mẹ́rin tó bá ti lé ekún lórí ẹ̀ àbọ̀ ojú ìkù ó di àdáadáa lẹ́nu ẹnu kí láwàá sọ nípa àwọn tí wọ́n máa ń yán náfílà náfílà òkú tẹ́tà fáwọn fi ń súnmọ́ lọ́wọ́ ọ̀pọ̀ sùpánù ọ̀pọ̀lọpọ̀ lábẹ́gbẹ̀rẹ̀ fẹ́ tó sí náfílà ọ̀rá fà mẹ́rin kan ní òyìn tọwọ́n tó bá ti gbóyè lẹ́ẹ̀kẹta ibẹ̀ ló ti sálámà ń gbò bá sálámà tó tẹ̀ tó wá kẹ́ ẹyọ kan lọ́tọ̀ ó tó wá o sì jí ní kì wítìrì òun kí lójúmọ́ ṣe dá ọ ní náfìlà yẹn ni ara àìṣe ló fi jáde tí àwọn sùhábà ní nínú táwọn ògbójúmọ̀ lójú ayé àná Muhammad ní sallallahu alaihi wasallam níjọ́ ọdún ìtúnú àwẹ̀ àbọ̀ ọdún léyá kí wọ́n pèrún àbí wọ́n ti fọ́ọ̀mà lẹ́ẹ̀ẹ́dẹ́ẹ̀nẹ̀ wala

ẹlẹ́ẹ̀kẹrin bó láti wá ṣe alkẹfíyà mo ti mílẹ̀ náà wá ń jọ́ kan náà rí kẹrù sí ọmọ ọba kàtíyà rẹ̀ lọ bá lálejò ó ti dé ìṣe sí ọmọ yìí kò já lọ́rùn dáadáa ó kàwé ó yanjú ó sẹ́ẹ̀kù ṣe gbogbo ẹ̀ kò rí sẹ́ ìjọba aládàáni tó ṣe náà wọ́n ń lò nílò ẹrú ni ó wá ìṣesí wa pọ̀ pàṣẹ kíkìlíyà ìyá wa ni wọ́n mọ̀ abiyamọ ni mí fún àrùn mo bí ọ ìtẹ̀lé ìgbọ́dọ̀ mọ́ lọ́wọ́ sí ń lọ yìí àjọbẹ̀ lọ ni ìwọ mùsùlùmí tẹ́tí kó gbọ́ kò ní káwọn lọ ní ẹlẹ́bọ àwọn òlọ sórí òkè sí ó ní wọn ò sì lọ sílé python àdúrà náà wọn fẹ́ sí wọn ò sì lọ ní alábà lọ sí èmi àti ẹ náà ní lóru ọ̀gànjọ́ bọ́lọ̀ sí ní bí ọlọ́mọlúwàbí ló sọ̀rọ̀ rẹ̀ sí wúwo bọ́lọ̀ sí dé mi náà jọ wọ́n kó mi lọ́mọjọ́ mẹ́jọ tó kó mi jáde nínú ẹ̀jẹ̀ tèmi náà sí náà fílà papọ̀ àwàbẹ̀ lọ

kí ló ọkọ ṣe ọlọ́run ṣàánú mi ìwádà mi mi ìlú sọ fọlọ́run ṣàánú mi báyìí ó dìgbà tí ń bá wọ́n sùn mi ìlú mi ìlú sàdúrà báyìí pé mo fẹ́ ń wó wò àdúrà tó bá ti di wípé báyìí ló ṣe ṣe Islam ò gbé kalẹ̀ bẹ́ẹ̀ olùbídíà àmọ́ fọ́ nígbà wọn pé oṣù náà ni ẹnugbó kan dá ni ike kan ṣẹlẹ̀ sí ọ láàrin òru ojú oorun ó sì tá nídìrì ó wá ń sìn bá ń ṣe palùwàlá kí n ti wẹ̀ wọ́n lọ́run mo lójú aláyìí mẹ́jẹ mẹ́jẹ mẹ́jẹ ó fẹ́ olódìgbà tó bá fẹ́ wẹ̀ wù tán tó wọ́ sọ̀kòtò tó ṣàlùwàlá ó tó ṣùgbọ́n ká ń tẹ́ aládùúrà fún yàn wípé àdúrà tó ń ṣe yìí ìwò wọn mọ lú àbí tó gbọdọ̀ wà ó ti di kíni nọ́ọ̀sì ó ti di bídíà ìran àdúrà tó ń ṣe yìí àbí kó mọ sọ́gbà fóònù bá fẹ́ jáde lọ láàárọ̀ ó mọ sọ òòrùn ẹjọ́ mọ sọ́ra yín ó o ìgbẹ́yìn kan bẹ lọ́dún ẹ̀sùn tó fi rẹ́sẹ̀ sáwọn

kó tó di dúró lòlẹ̀ ṣíjà tí gbogbo alálàájì lágbàáyé ó pé tí gbogbo rẹ̀ ó wà lọ́lù àwọn ọ̀nà ògàràpá ti wà ní ìfún yìí kalẹ̀ àti gbọ́dọ̀ sí ìfẹ́ kí ni kò sí tó bíjà yóò máa jẹ́ àbúrò rọmọdọ́nù ń bọ̀ ó kú tó ojúkó oṣù méjì ni wọ́n ti gbà wẹ́rẹ̀ tá máa ń gba gbogbo rọmọdọ́nù yẹn nǹkan ti wọ́n lọ́jà àwọn tí ń taṣu tí wọ́n ń tayọ̀ tí wọ́n tó ń jẹ wọ́n fòó lé nǹkan bá ti gba rọmọdọ́nù sí káyè ní ìsìn kí rọmọdọ́nù tó tó dé ẹ̀rí gbogbo alájọ mọ̀ pé eléyìí kì sára ẹ̀ so kéèyàn máa ṣe tẹ́ẹ̀sì gan láti òfin ìsìláàmù kí ni kéèyàn ṣe ló fi léwu gan kápẹ́ òun kalẹ̀ láti òfin wọn bá ti tò tòró túmọ̀ sí pé akẹ́kọ̀ọ́ yẹn wá kírun nìyẹn àkókò sì ti wọlé àwọn àǹfààní ewu tó wà níbi ká kírun lẹ̀ kásìkò òun kókó ó pọ̀ ju ewu tí ń bẹ níbi ká kírun lásìkò lásìkò rẹ̀ jáde lọ ṣebí yìí ń di gbèsè ni èwo tó wá kílẹ̀ yìí ń kọ́ gbogbo àwọn kan wọ̀nyí ká fojú tó ẹlẹ́kẹfà àyè ibi táàtì sì ó láyé bírú hajj tá mú alákòjúwe ẹ̀ lè kúra yín jọ́ọ̀lù kẹlẹ́ kọ́kà bá ti yín bẹ̀lẹ́ hajj yìí lẹ́nu ẹ̀sìn ni àwọn kan ti dé òun náà yóò bá àwọn bàbá dáadáa àsìkò yẹn bàbá gidi inú ẹ̀sìn nílùú ọ̀yọ́ ní ọ̀yọ́ state wọ́n gbogbo ibi ìnẹ́jú mọ́ wá ń ṣe rọ tààrà àwọn náà a ma ṣe lọ́wọ́ by court wọ́n gbé wọ́n sì court yìí ìgbà tí ọba ti sọ̀rọ̀ báyìí kò sí ìgbàlódé sọ̀rọ̀ tí ò bá ọmọ wa lónìí bóyá bẹ́ẹ̀ làwọn ìbátan mọ́lẹ́sẹ̀ hajj nílùú kan náà ti ìní dákọ náà bí ọdún ti bí ìlú kan ti mi dákọ mo dákọ ìdákọ òye wà ń bẹ ìlú kan ti mi àwọn àfáà lálá ti kúrò bẹ̀ àfáà kò sẹ́ tó sọ̀rọ̀ bá rẹ̀ ẹni kò nídìí káwọn máa dààmú mọ́ níjọ́ tí wọ́n ń gun arọ́fà nígboro àwọn náà wọ́n gbé ìhàrọ́mù nílùú wọ́n ti òkè yẹn wọ́n àwọn náà bá fakájà ọkùnrin obìnrin wọn wọ́n máa fún òkè nígbà máa fọ́kí àjẹ̀pẹ̀ lọ́dọ̀ wa ń bí náà lèmi náà ò torí ibi náà ti gara ṣẹ́sìn nìyẹn nígbàtí àwọn ah, ẹgbẹ́tọ̀ tó bídíà ni àníyàn wá mọ́ àní ni tádàdálẹ̀ bá ti wọnú ẹ̀sìn ọlọ́run nìkan bọ́lá bá ti ní olóṣì mùsùlùmí òdodo dájú wípé ìyá nǹkan ẹjẹ́ ń wá nílùú kan náà bákan náà oríṣiríṣi kan ní ìjọ ẹ̀sìn kí ìsara ẹ̀sìn àmọ́ wípé látọjọ́ gbọ́hàn táàmà sí ibi ọgọ́rùn ọdún kan sí méjì tẹ́sì ti jòkó sínú ìlú yẹn níjẹ́ gbogbo ẹni tó bá ti gbé bẹ̀ nípa ẹni tó jẹ́ àfáà lánàá bẹ̀ pe àwọn nǹkan kan ní kòkòrò ìyẹn làwọn àwúrẹ̀ ìbẹ́ tí máa ń súyẹ̀pẹ̀ síta báyìí àfá àgbò ni wọ́n pè wọ́n wọ́n abúyan gan ìyẹn làgbàdo lọ́dọ̀ tí wa wọ́n abú lọ síbẹ̀ ní ọba padà àtó àkàtàn ó kó ṣúgà kó fún fún títádíkà ọlọ́run ní ti mú gàrí inú ìlú wọ́n kó lọ síbẹ̀ wọ́n ní àwọn àfá àgbò lù ṣé wọ́n bá ewu na àánú gbó kí ló tó gbénú gbòòrò àfà àánú gbòòrò sí ìró jẹjẹ wọ́n di gàrí pẹ̀lú kúlí tí èmu ẹ̀yìn kó túbà bẹ́ẹ̀ kó fi mu kúlí kó fi mu gàrí láfà ni kó bí yá fún yín ṣé kòkòrò ní ni ara àwọn àdáadáa lẹ́nu ẹ̀sìn nìyẹn wọn ló ṣe déédéé à káàkiri lórí ìtàlọ́dọ̀ tí wọ́n ń rí tíyẹ̀ fi

báwọn kan wò lè pe ti wọn lẹ́bọ táwọn ògbà yìí kòkòrò àwúrè bẹ́ẹ̀ lè gbàdúrà wọn ṣùgbọ́n àwọn fi sàrà fún wọn ni ó jẹ́ lánàá sáà lórí ìtàkù tó kò bá mú tí ìbá ṣe ń pè yìí kan lẹ̀ fẹ́ fún àwọn ẹdìyẹ lóúnjẹ mo ní nǹkan ọ̀sìn àwọn míì náà ní àwọn nǹkan ọ̀sìn níbẹ̀ nínú àdúgbò mọ̀ ń tẹ̀lé kan ọ̀sìn tèmi wálé mo wá ara ìkú ẹ̀gẹ́ mo dàmú gbogbo wọn gẹ́gẹ́ bí ìṣe mo kàn wá lóun tó tó ń pẹ́ jẹ́sẹ̀ fún bí sàrà fún wọn ìyí wọn kọ̀ àmọ́ tí ẹ̀mọ́ wọn níwò wípé tí bá ti ṣàdúrà sẹ́lẹ̀ sí àwọn ewúrẹ́ tèmi kí máa dayọ̀ fún wọn kọ́ máa là àwọn ẹdíjẹ tèmi kí máa dayọ̀ fún kí máa fi sàárà fún wọn bẹ́ẹ̀ wípé lóko àdúrà tí mo ṣe a ti sọ̀rọ̀ yóò ṣe wájú torí pé àwọn èèyàn gan bẹni tó ń jà kalẹ̀ yẹn wọ́n kù kátà sí láti jẹ bẹ́ẹ̀ ti sàárà fún nǹkan ọ̀sìn bẹ́ẹ̀ ti sàárà fún nǹkan ọ̀sìn wọ́n oúnjẹ jẹ jíjẹ kó kẹran sàárà fún kankan ọ̀sìn ẹni tí ń já láàyè tẹjọ ń jẹ èèyàn kọ́ ẹkùn ló jẹ kìí ṣe ẹni tọ́nà bá fún yín àwọn nǹkan wọ̀nyí ẹja gbọ̀njú káfíńdà jíjà dáadáa nínú ẹ̀sìn káfíńdà mà eléyìí Allah subhanahu wa ta'ala yóò sọ wá kúrò níbi fìtínà ẹbọ yóò sọ wá kúrò níbi fìtínà kèfèrí ìbàjẹ́ tí bídà máa ń dálẹ̀ nínú ẹ̀sìn ọlọ́mọdé اللهم سامل عداك عداء الدين اللهم مالك المسلمين في الأرض يا رب العالمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا أفضل علينا القدر وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت